Yorùbá ní bí òwe bá jọ òwe ti ẹni tí a kò bá lè dáhùn ẹ̀rù ìjà ló ń bá onítọ̀hún wàhálà ńlá ṣẹlẹ̀ láàrin Láìdé Bákàrè àti Eniola Badmus ọ̀rẹ́ ni wọ́n pe àwọn méjèèjì tẹ́lẹ̀ iléèwé kan náà ni wọ́n lọ òṣèré sì làwọn méjèèjì ṣùgbọ́n lójijì ni ìjà ńlá bẹ̀rẹ̀ láàrin wọn títí di bí a ṣe ń sọ yìí kò tí ì sẹ́ni tó mọ ohun tó fa ìjà láàrin àwọn méjèèjì ìjà náà sì ń gbóná jọinjọin ni bí Láìdé ṣe ń sọ pé Eniola Badmus ló tọ̀hún bẹ́ẹ̀ ni Eniola fúnra rẹ̀ sọ pé òṣèré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ṣe olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Adeleke yìí ló wáá tú ìtùkùtù sóhun pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tó sọ̀rọ̀ Yorùbá náà ló bọ̀ wọ́n ní bí òwe bá jọ òwe ti ẹni tí a kò bá lè dáhùn èròjà ló ń bọ onítọ̀hún ó jọ pé èyí ni Láìdé kò fẹ́ kó ṣẹlẹ̀ tó fi dáhùn sí ìbéèrè kan tí Ẹniọlá tí gbogbo ènìyàn tún mọ̀ sí Wúlé Bàǹtù béèrè lórí ayélujára rẹ̀ pé èwo nínú yín ló wọ aṣọ pásítọ̀ àjídára Ọjọ́ Ayé Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard television.